وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه وحبيبه صلى الله عليه وعلى آله وصحبه وتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فإن أصدق الحديث كلام الله <clears throat> وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى فيقول الله سبحانه وتعالى لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا على إخراجكم ومن يتولهم فأولئك هم الظالمون قال الله سبحانه وتعالى أفواني ẹ̀kọ́ àlàáfíà ẹ̀kọ́ dáadáa nípa báwo la ma máa bá àwọn ẹni tí wọ́n kìí ṣe mùsùlùmí báwo la ṣe máa bá wọn lò irú ìbálò dáadáa wo olóyẹ kó máa bẹ́ láàrin àwa àti wọn àwọn bóní ìsìláàmù fẹ́ fi ààlà sí níbi àwọn ìbáṣepọ̀ wa láàrin àwa àti wọn ọlọ́wọ́ bá wa subhanahu wa ta'ala ó wá kọ́kọ́ fún wa ní ìpìlẹ̀ orí ìpìlẹ̀ yìí náà ló sì fẹ́ ká fi máa bára wa gbé olùwádìlá yanhakumullah la yanhakumullahu anil ladhina lam yuqatilukum fid-din aláníkẹrí àwọn aláìgbàgbọ́ tẹ́ ìmùsùlùmí wa ń gbé pẹ̀lú wọn a máa ń bi ìbágbépọ̀ yín àwọn gbógun tì yín lórí pẹ́ ìṣe Islam wọ́n àkó wàhálà bá yín lórí pẹ́ǹṣe islam wọ́n àdá fìtínà sí yín lágbádá lórí pẹ́ǹṣe islam aláníyàn nìkan kọ́ ni wọ́n ṣe walam yukhrijukum min diyarikum wọ́n a máa ní ẹkú olé wọ́n a máa ní ẹkú olédè wọ́n a máa ní ẹmọ ẹkú nínú ìlú kan nítorí pé ṣe mùsùlùmí èyí ni pé wọ́n fi yín lẹ̀kẹ́ ṣe ìsìláàmù yín bíbi ọlọ́wọ́ bá ti ní ẹ ṣe ọlọ́nirú àwọn ẹni báyìí èmi ọlọ́wọ́ ọbọ̀ hànà fún yín o antabarruhum bí n tí bá ti ń jẹ́ dáadáa ẹ jẹ́ kó máa jáde láti ọwọ́ yín sí ọ̀dọ̀ wọn eléyìí jẹ́ kí àwọn aláìgbàgbọ́ bíi tàwa mùsùlùmí ṣe gbáwọn náà dúró wọ́n ń ṣe ẹ̀sìn tí àwọn náà dúró lórí ìlànà tí lópin ìgbà tó bá ti dá àwa mùsùlùmí láàmú ọlọ́run ní dáadáa oníkáwa náà mọ̀ fi bá wọn lò ó ní dáadáa yìí òun ò kọ́ mu wa ká mọ̀ fi bá wọn àwọn ẹni bẹ́ẹ̀ lò bádùgbò bá pawápọ̀ kájọ fúnra wa lẹ́tọ̀ọ́ aládùúgbò bí iṣẹ́ bá pawápọ̀ kájọ fúnra wa lẹ́tọ̀ọ́ iṣẹ́ tó dà wápọ̀ bí òwò bá dà wápọ̀ kájọ fúnra wa ní òwò eléyìí tó dà wápọ̀ tí ẹbí bá dà wá pọ̀ kájọ fúnra wa ní ọ̀wọ̀ ìjẹ́ ẹbí eléyìí tó dà wá pọ̀ kódà bí òbí ìjóbi bá dà wá pọ̀ a gbọ́dọ̀ mọ fún wọn ní ọ̀wọ̀ tí gbogbo àwọn òbí kódà òbí tó jẹ́ mùsùlùmí náà tá ní tá àwọn ọmọ wọn àwọn òbí náà a gbọ́dọ̀ mọ ṣe fún ọlọ́wọ́ kọrú fún dáadáa ọlọ́run ní kódà nínú tí mi hànà fún yín onígbẹ́kẹ́ adé máa fi déédé láti máa fi bá wọn lò ọlọ́run lé mi ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ló wọ kọ gbogbo ta kálẹ̀ yìí ó ló wọ kọ gbogbo ẹ̀ fún wa ọlọ́run ló wọ kọ gbogbo eléyìí òun ò kọ fún wa ìjà sí pé àwọn tí wọ́n bá ní ẹni tí èṣe mùsùlùmí ní òbí kò sí ìkan méjì dáàmà sí kọjá pé dáadáa oná láàmà sí pẹ̀lú wọn ìwọ̀lọ́wọ́ bá sọ fún ọ́nà al-Qur'an ike ẹmọ ṣe dáadáa sáwọn òbí ọlọ́wọ́ ní àyíbá ọmọ èèyàn lè ní òbí tó ti pálá ìgbàgbọ́ ni ọlọ́wọ́ in jahadaka

وصاحبهما في الدنيا معروفا ألا نداء دا oníkó fi máa bá wọn lò ní ilé ayé àwọn ẹ̀tọ́ tí gbogbo àwọn òbí tán máa ń ní lọ́dọ̀ àwọn ọmọ wọn o náà ni àwọn òbí tiẹ̀ náà lẹ́gbọ̀dọ̀ máa ní lórí tiẹ̀ náà ilé ìdálà aláṣẹ tí bá ń júwe kẹ́kọ̀ọ́ fún wa ń júwe pé ìpìlẹ̀ táàfi bá àwọn aláìgbàgbọ́ bíi tiwa lò táàbí máa bá àwọn ẹni tí ó ṣe islam táǹṣe lò táàbí máa bá àwọn tí ó ṣe mùsùlùmí táàbí máa bá wọn lò ó náà ni pé àwa ó máa bẹ pẹ̀lú wọn pẹ̀lú dáadáa ìdí wọ́n máa rí láti ọ̀dọ̀ wa dáadáa ni bàbá jọ gbé àdúgbò wọ́n gbọ́dọ̀ máa rí dáadáa wa bàbá jọ ń gbé nú ilé wọ́n gbọ́dọ̀ mọ̀ rí wa pé èèyàn dáadáa ni wá bàbá jọ ń bẹ nínú ẹbí wọ́n gbọ́dọ̀ mọ̀ rí wa pé èèyàn gidi ni wá lópin ìgbà tó ṣe wípé lam yuqatilukum fid-din wa lam yukhrijukum min diyarikum lópin ìgbà táwọn náà táwọn bá ti àbọ̀ ń lé wa kúrò ládùúgbò àbọ̀ ń dà wá láàmú bá ní ṣe ìsìláàmù wa dáadáa ọlọ́run nígbà náà ẹ̀yin mùsùlùmí ẹ̀yin ẹ̀mọ́ pònú ẹ̀mọ́ gọ̀ nígbà náà lẹ́kẹ̀ẹ́ tó kọlu sí wọn Olúwa subhanahu wa ta'ala Olúwa ní innama yanhakumullah ọláwọn tọ́lọ́wọ́n bá ń kọ pé dáadáa ò gbọ́dọ̀ wá látọ̀dọ̀ yìí sọ́dọ̀ wọn ó náà làwọn owó anìlẹ̀dínà qatalukum fìtì ó ní àwọn tó ṣe pé nítorí bẹ́ẹ̀ ṣe Islam àwọn gbógun tì yín nítorí pé ṣe islam kódà yẹn ni kọ́ wọ́n akhrajukum min diyarikum wọ́n tún wá ń lé yín kúrò nínú àwọn ìlú yín kódà wa zaharu ala ikhrajikum wọ́n tún wá ń wọn wọ́n ń wọn kan lè ba àpawọ́pọ̀ láti lè lé yín kúrò nínú ìlú ọlọ́láwọ̀ eléyìí àwọn lèmi ọlọ́wọ́ bá ń kọ̀ fún yín pé antuwalluhum kẹ́yìn mùsùlùmí ó wá máa ní nǹkan tawalluhum ẹ gbọ́dọ̀ múrú wọn lẹ́ni tẹ́jọ́ máa dá nǹkan kọ̀ nítorí pé ọ̀tá yín ni wọ́n àwọn náà ti gbógun tì yín láti má lè ṣe ìsìlá wọ́n ti ń pèsè pèrò kan lè bá lè yín kúrò nínú olùtẹ́wà olúwa ni wọ́n mọ́ iye tẹwọ́n láhùn ẹnikẹ́ni tó bá wá sọ ọdún wọn dọ̀ ẹ wọléwọ̀dé rẹ̀ fa ọlá ìka ohun ọgbọ̀n ni mò àwọn alábòsí ni bí hàn àgbàyà ni mo kọ́ sọ́ra pẹ̀lú àlàyé wọn bí tọ́lọ́wọ́ bá ṣe mọ́ nú yìí ń jáde pé àwọn tí ìbá ṣe mùsùlùmí dáadáa láti gbọdọ̀ mọ́ bá wọn ara wọn àfẹ́ àmọ́ kí ni nǹkan tí yóò yí dáadáa yí padà àwọn nǹkan tó pọ̀ ní ọlọ́wọ́ bá júwe díẹ̀ fún wa níbi àwọn àyà ike ń dọ́tọ́ bá ti ń gbógun tiwa àwa mùsùlùmí náà káwa náà mọ̀ dúó láàyè tiwa nìyẹn ìjọ wọn bá ti lé wa kúrò nínú ìlú káwa mùsùlùmí káwa náà kàyíjú padà sí wọn eléjà pé dáadáa táàmù ìyẹn bára wa lò pẹ̀lú wọn ọ̀nà nílùú ní bákan náà tí wọ́n bá ń gbé ní ìlú pẹ̀lú àyà yìí ìtumọ̀ rẹ̀ ni pé àgbọ̀dọ̀ hàn wọ́n lè mà àgbọ̀dọ̀ kóbi sínú àbá wọn àgbọ̀dọ̀ dá wàhálà sí wọn lágbádá kódà àgbọ̀dọ̀ ṣe wọ́n léṣe ká tó máa sọ pé ìwọ kó máa gbébọn ìwọ kó máa gbé bọ́ǹbù ìwọ kó máa kó ọkọ̀ ọmọ kó àdá ọwọ́ àlọ́bí chọ́ọ̀chì àwọn tán láwọn ń ṣe ẹ̀sìn ní ọwọ́ àmọ́ lọ́rin dà wọ́n gbogbo ìsìláàmù kọ́ nìyí wọn

ọwá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ọwá lọ rẹ̀ sí pupa ṣàrọ̀wọ̀ anábi nípa ẹ̀ẹ́dẹ̀bẹ̀ ní ominal káàkiri anábi lẹ́nu ó pààyàn èmi anábi dì ìṣó ònú rẹ̀ mo bọ́ pábọ́tẹ̀ ní kò lọ́rí àlámàrí rẹ̀ ó ẹni wọ́n pa àwọn jẹ́ kékeré ìwọ tó pa mo di òun rẹ̀ yẹn láti máa rí pé àwọn ìwàkiwà àwọn àṣàkáṣà àwọn ìṣẹ́ kí í ṣe eléyìí tó gbàlú kan táwọn kan dánwò láwọn apá nọ́ọ̀tì lọ́wọ́ láwọn kan dánwò láwọn àyèmí nìkan wọnú ṣọ́ọ̀ṣì lọ kan wá gbé ìbọn kan spray gbogbo ọlẹ́ kan náà gbìrìgbìrìgbìrìgbìrì kan pa gbogbo wọn àbí kó dé bọ́ǹbù mára kó wọ àárín àwọn ọkọ̀ rí àwọn kírísítẹ́nì lọ níbi lọ́wọ́ ti láwọn ti ń ṣe ẹ̀sìn wọn àbá láwọn ti ọdún wọn kérésìmesì náà ń ṣe ní new year náà ń ṣe ní ìwọ kan wá dé bọ́ǹbù ọwá dé mára ọwá já wàárí wọn ọwá búlò ara rẹ káwọn náà bá lè kú ìwọ mùsùlùmí tó bá dẹrú ẹ̀wò ọ̀kúkú rẹ̀ torí irú ìlànà báyìí kìí ṣe ìlànà tó bá ìsìlámù wà lọ irú ìlànà báyìí kìí ṣe ìlànà tọ́lọ́wọ́ bá wa subhanahu wa ta'ala tọ́lọ́wọ́ bá wa tó là kalẹ̀ fún wa àwọn tí ò bá ń ṣe mùsùlùmí bíi ti wa wọ́n mọ̀ rí àwọn dáadáa láti ọ̀dọ̀ wọn abẹ́lúwọ́ mọ́lẹ̀ yìí wa karamihi wa ìdí wa fadlihi ayọ̀ sabbitani wa iyyakum ala tawhid wa sunnah الله والصلاة والسلام على رسول الله وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه وبعد ẹ̀rí ìbágbọ́ ìbágbépọ̀ dáadáa tí ìsìláàmù fẹ́ kí ó wà nínú òwú òun náà làkà fúnra wọn. àmẹ́gbẹ́ bá ti wílẹ̀ kan gbogbo ìbágbépọ̀ dáadáa pẹ̀lú àwọn aláìgbàgbọ́ yìí ọlọ́run ló lálàá ọlọ́run ló ní bádìrì ọlọ́run ló ní ibi ó mọ ẹnbọ ló sì mọ òun náà ní pé gbogbo tó bá ń jẹ́ ìtòlé ayé ọlọ́run tú wa lẹ́ pẹ̀lú wọn ẹni tí èsè mùsùlùmí ọmọ ya wa iṣẹ́ lè dà wá pọ̀ ẹni tí èsè mùsùlùmí ọmọ ya wa òwò ó lè dà wá pọ̀ ẹni tí èsè mùsùlùmí ọmọ ya wa ẹbí ó lè dà wá pọ̀ àdúgbò ó lè dà wá pọ̀ àìmọye dáadáa ló lè dà a lè jọ gbéṣẹ́ fúnra wa kò sí tí ò lè dà wá pọ̀ nínú ètò ìgbésí ayé àmọ́ ọlọ́wọ́ bá wa subhanahu wa ta'ala wá gbé àlà kan wá àlà kọ́kọ́ òun náà ni pé gbogbo tí ó bá máa dà pẹ̀lẹ́ni tí òye bá ṣe onígbàgbọ́ òdodo kò gbọ́dọ̀ débi èyí tí wọ́n bá fi ń sin ọlọ́wọ́ bá wọn. kò gbọ́dọ̀ débi ntí wọ́n fi ń ṣe ìjọsìn gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwa mùsùlùmí ó máa bẹ lórí ìlànà wa tá a fi ń sin lọ. àwọn náà sì máa bẹ lórí ìlànà wọn tí wọ́n fi ń sin lọ. àwa mùsùlùmí ò ní pè wọ́n pé kán máa ṣe tí wọ́n nílànà wọn kán tó bọ̀ wá bá wa náà ṣe àìtẹ́ ìsìláàmù papọ̀ mẹ́sìn bẹ́ẹ̀ náà ni báwọn náà bá dá tí wọ́n lẹ̀ nílànà ẹ̀sìn wọn àwa náà nílà àṣìrí bẹ́ẹ̀ ni mùsùlùmí afọwábẹ́ máa lọ rí bá wọn ti jí wọn lọ́wọ́ gbà tí islam kọ́kọ́ ń bẹ̀rẹ̀ nígbà tí ogun jà nẹ́gbà muhammad sallallahu alaihi wasallam táwọn kébè ní báwọn bẹ́ẹ̀ ṣe náà bá nẹ́bì ló kọ pé sáà nẹ́bì bá lè mọ́ lérò lẹ́yìn àmọ́ bá ti jà mú tó mọ́ ti ṣe wàhálà tó bẹ́ẹ̀ lè ró pọ̀ sí lẹ́yìn àtẹ́gbà muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ o ń pọ̀ sí lẹ́yìn àtẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam wọ́n ti dètè wọ́n ti jọgbọ́n wọ́n ti ronú pípa wọ́n ti ronú wọ́n ti ronú lúlú wọ́n ti ronú àmọ́ gbogbo ẹ̀ pàbó náà níjà ibẹ̀ ló wa ọkùnrin yìí ó rà pé ipa ò ní ka bá lè wí ní rẹ̀ ilé ànábì wa, ilé Muhammad wa, a rí bẹ́ẹ̀rẹ̀ kàkókùnà lára ọmọ ìyá àjẹ́ rẹ̀ ṣe ní pélékejì àkáwọn èrò mọ́ gbà gbọ́ mọ́ aníkájá wọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ ni ẹtún pọ̀ sí àwọn ọmọ wa náà lọ tún kó níta padà wá wò ní wa náà yọ ìwọ náà sì lè báwájà àbá rẹ náà láti mọ̀lẹ́bí rẹ̀ wá ní ọ́ mọ̀lẹ́bí rẹ̀ làwa náà níta wá rò ní tìǹkejì àdásílẹ̀ ó ní anábì níbò láti dápọ̀ wọn níbẹ̀ ni bó bá dọdún ní láìlá ìlàláwù rẹ àbọ̀ pé irun rẹ tó ń kí àjọ kí alukóyádì tó ń sọ pọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ àjọmọ̀ kí àjọmọ̀ pariwo rẹ̀ àwọn màláìkà tó ń sọ̀kalẹ̀ àwọn ló nígbàgbọ́ sí a àwọn àti bẹ́ẹ̀ kò di ọdún kan amọ́rẹ̀ ànábì amọ́rẹ̀ Muhammad Baba bàbá àti bá mi tọ́dún kan ní bá kọlẹ̀ ọdún tí ó bá tẹ̀lé ìwọ náà ọkọ̀ ogun àwọn ọmọ wa tó fi kó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọkọ̀ ẹ̀yìn ẹ máa wá bọ̀ bó bá dásìkò ọdún látú àwọn àjọṣe náà bó bá jẹ́ àsìkò òzá àjọṣe náà bó bá dásìkò mọ̀nátú àjọṣe náà ni àwọn láti fẹ́ bọ gbogbo táwa náà máa ń bọ àwa ààrẹ náà láàjọ máa ṣe é so bí yìí náà bá tún pọ́dún kan àtúkù òmìnirọ́dọ̀ látú mọ̀nátú òzá àti gbogbo wọn á tún padà sí láìláìláìláwò rẹ ilé ìjọpin wọ́n mọ̀ sí ìwọ náà nígbà wọ́n gbé proposal yìí ọlọ́wọ́ ọba ọba àdánwò ọlọ́run sì kọ́ ti kí ayé oṣù ọ̀kadì láwọn àsìkò náà fún àdánwò Muhammad afẹ́wò bí tiẹ̀ lọ́ọ̀sì ẹ̀jáàmù dé bá nàbì àdánwò Muhammad sallallahu alaihi wasallam fìdínà àwọn èyí ti pọ̀ fìdínà àwọn èyí ti tó góńgó àìmọye sàábé náà ti fìyà jẹ àìmọye sàábé ni wọ́n ti pa lọ́kùnrin wọn ni lóbìnrin wọn ni tí wọ́n ti pa wọ́n pàkúpa. Pa tó gbà wọ́n gbélé ìdí àdọ́dù wọ́n pé àlàáfíà òòrùn àbìkíní yìí àmọ́kíní ṣe káṣe láìra ìlàláwò lọ́dún kan ah, káàtí wá ṣe láàájò ìlànà lọ́dún kejì irú láti wá ṣe ọgbọ́wò láàdá ẹ̀mí ànẹ́bí tí wá ń sì lọ bí kó gbà á àmọ́ kò gbà á amẹ́bí rẹ̀ ti ń lọ bí pé kíní yóò sì má láàáfíà wá bí látàbá ti ẹ̀gbá kíní àwọn ọmọ yìí hàn ní ìdàwọn ọmọ mi láàmú mọ́ gbogbo àwọn sàábẹ̀ mi wọ̀n níbi àjẹ́ yóò mọ́ àwọn sàábẹ̀ mi wọ̀n ní máa pa wọ́n mọ́ àwọn sàábẹ̀ mi bìtìná tó ní bá wọ́n mọ́ ànábì tí ń rò bẹ́ẹ̀ èyí wùn lọ́wọ́ bá rí bá sí yá kanú al-Qur'an ike walaula an sabbatnak walaula an sabbatnak laqad kirta tarkanu ilayhim shay'an qalila ọlọ́ni bí èbá ṣe pà wà ta mẹ́sẹ̀ rẹ̀ muhammadu ṣe ṣe lákọ̀dí kírísítà tẹ́ríkà ní ilẹ̀ ibi ṣe alúkálí ìlà ọlọ́ni wọ gan-an ọtí ń fi lọ bí tán sọ nìyẹ́ díẹ̀ ọlọ́ni ká fi lọ dán wò ní ah! ìyà tí ò bá jẹ́ ọ̀wọ́ náà bá rí subhanallah a máa yà ó sọ̀kalẹ̀ kò sọ̀kalẹ̀ káyà ó dé ayò dé àmọ́ gbọ́ta yóò padà wá dé olúwa nílẹ̀ àdínábì sọ fún wọn kúl máa wí máa ké ya ayyuhal kafirun pé mo pé ẹ̀yin tẹ́ẹ̀gbà ìsìláàmù tí mo gbé wá mo pé ẹ̀yin tẹ́ẹ̀gbà la ilaha illallah ilé tí mo gbé wá la a'budu ma ta'budun èmi o àtàwọn ọmọlẹ́yìn mi la a'budu ma ta'budun ìntẹ́ ìjọsìn fún láàtù ọ̀zá mànásù èmi ò ní jọ́sìn fún wàlá antum abiduna ma a'budu ẹ̀yin náà ti má wọ́rí ẹ má wọ́rí ìjẹ́ mi náà tọ́sí fún tí mo ń pè ní Allah olúwa mi ó ẹ̀yin náà ma ti ẹmọ dìra yíwú ẹ bá fi gan mílẹ̀ dímọ̀ sí wàlá ana abidun ma abatum anábì ní láyé láyé ni ẹ̀yin náà ẹ má wọrí ntíntí ẹ pàtì fún mi nígbà anabi wa parí ẹ anabi wa fún wa píríncípù ibẹ̀ wọn lọ anabi ní lakomdinokom wàlíyàbí lakomdinokom wàlíyàbí anabi ní lakomdinokom ẹ̀sìn yín ti yín nù ìlànà yín ti yín nù ẹ̀mọ̀tọ́ wàlíyàbí èmi náà díjẹ̀ mi náà ẹjẹ́ mi náà máa tọ́ tèmi náà kó ní kálukú sọdẹ rẹ̀ ní kí ló lọ́tọ̀ọ̀tọ̀ jọmọ́ mùsùlùmí kò fẹ́rẹ̀ o lákùndínú kó wálé ẹ̀dì gbogbo jọ́tẹ́ ní kí èṣe mùsùlùmí bá ń ṣe nǹkan tí ó jọmọ́rọ̀ ẹ̀sìn rẹ̀ tí ó sì takò nǹkan kan ní wa kò sí láì bí ẹni tí èṣe mùsùlùmí wá bímọ ó jẹ́ aládùúgbò wa ó bímọ ó jẹ́ mọ̀lẹ́bí wa ó bímọ ọjọ́ lójúmọ́ olùmọ́wá ó wá bímọ sáré wọ́n há bisikíìtì fún gbogbo àwọn èèyàn ládùúgbò pé òun fi dùnú ọ̀pọ̀lọ́wọ́ ọba fóun ní ọmọ ẹgbà bisikíìtì lọ́wọ́ rẹ̀ jẹ́ kò sí láì bímẹ́ èyí ni ayà àtàkẹ́lẹ̀ rẹ̀ pé láyé ni ha kúmù lọ anìlẹ̀dínà lámí ọkọ̀tílókún fi dín wọ́n lámí ọkọ̀tílókún mi ní yáríkún ẹn jẹbar rúhùn wọ́n tó kò sí tó iléyìn iná láyé ẹgbẹ̀lẹ̀ mọ́kànṣẹ́ ó kan lé tó rẹ̀ ó rẹ̀ tó ó kún lọ́dà ó lẹ́ta jì sínú ẹ̀ ìjọ wá ń kó wọlé ó bá dáná rẹ̀ jù ó pa mọ̀lú àbó pàgbò ó pò fún pé ní àbó pàbí ẹ àbó ìwọ̀n ha pé kó ní kálukú wa ká mọ̀ gbà ká mọ̀ jẹ́ ìrẹ́ mùsùlùmí tó ń bá ń bẹ́ẹ̀ mọ́kàn ò gbà lọ́dọ̀ wọn kọ jẹ́ torí pé la yanhakumullahu anil ladhina lam yuqatilukum fid din wa lam yukhrijukum min diyarikum an tabarruhum wa tuqsitu ilayhim inna Allaha yuhibbul muqsitin ọlọ́run lápọ̀ fún yíkẹ́ sí rádá yí pẹ̀lú wọn torí kò kan ọ̀rọ̀ ẹ̀ tí wọ́n mẹ́rin àmájàmá mùsùlùmí ẹjọ́ ẹni tí ò nígbàgbọ́ bá gbẹ́sìn rẹ̀ dé májọ́jú ó tí ọ́ láti lè sọ fún pé làkó ń dínú ogún májọ́jú ó tí ọ́ o májẹ́ nu ó fi ọ́ láti lè sọ pé ẹ má bínú ẹ̀sìn yín lẹ́ ń ṣe làkúndínlò fún àwọn ń sọdún wọn kírísímàsì wọn ṣe wọ́n ń sọdún wọn new year ni wọ́n ṣe ní ẹ̀sìn tí wọ́n náà ń ṣe wọn má lọ bẹ̀ ìjọ àwọn bá ń sọdún wọn kọwá lọ́ọ̀mọ lọ́ọ̀rẹ́ dábọ́n bulẹ̀ mẹ́ẹ̀ má lọ bẹ̀ kọwá lọ́ọ̀mọ lọ́ọ̀rẹ́ dà wọ́n rú ẹ̀sìn wọn lọ́wọ́ làkúndínlò fún wọ́n ní ẹ̀ àásìjọ ń bẹ lòlú yìí wọ́n ń ṣe tí wọ́n ní jẹ́kí wọ́n máa ṣe tí wọ́n àmọ́ má torí ìrẹsì tó jẹ àti chicken tó jẹ má bẹ́ẹ̀sì rẹ jẹ́ nítorí ẹ̀ má bẹ́ẹ̀sì rẹ jẹ́ nítorí chicken má bẹ́ẹ̀sì rẹ jẹ́ nítorí ìrẹsì má bẹ́ẹ̀sì rẹ jẹ́ nítorí ẹran má bẹ́ẹ̀sì rẹ jẹ́ nítorí òfófé làkúndínukú wàbíyàn àwọn ọ̀rọ̀kọ̀rọ̀ kan tó ọmọ ń sọ ọmọ sọ mọ́ làkún dínú kún wálé ẹ̀dí ni ọmọ sọ mọ́ tí wọ́n náà mọ́ ọmọ sọ ah, ṣe gbogbo ọdún tó bá ti bá ní láyé bó náà là á mọ́ sí káràmbá ní ara rẹ̀ àwọn ṣe tí wọ́n èyí ṣe tó ọ̀bọ́ takan náà pátápátá àtòrí mẹ́fà náà ni wọ́n fún ọwọ́ sì bàbá jẹ́ pé wọ́n pọ̀ lẹ́yìn egungun bẹ́ẹ̀ pátápátá nígbà tó bá fi jẹ ogún àtòrì ọmọ bí ara rẹ̀ kù sí àmọ́ ń gbọ́ ọ̀rọ̀ ń ka látòrì gbogbo ọdún tó bá bá wa láyé ṣíṣe ni o ọdún olùgbé àgbè ní máa bá wọn síra dákun nígbà wọ kan náà máa bá wọn jẹ̀rẹ̀ àti tó bá ti di ẹlẹ́sẹ̀ dé kéèṣe tó yíò à ń gbébọn kéèṣe tà ń yọgí kéèṣe tà ń yọ àdá kódà kéèṣe ti ká yọ ádọ́kè ti ká máa lè kíra wọn pé ẹ̀ka àrùn ẹ̀ka àsán kéèṣe ti ká máa lè ṣe good morning good afternoon good evening good night kò kọ́ gbò yíò abáyídá ń wí ni pé pọ́rọ̀ bá ti débi ẹ̀sìn kálukú làkúndínú kún ọ̀rọ̀ kan pamílẹ̀ yìí àdúgbò wáyà yìí ló ti ṣẹlẹ̀ ẹ̀rọ ọlọ́run tó ṣẹlẹ̀ sí ìmọ̀bíyàn bẹ́ńkìmọ̀ lẹ́nu àwọn pẹran léyà ẹgbẹ́ owó kí ìmọ̀bá wọ́n pa ẹran léyà ìgbọ́n pẹran léyà wọ́n kún tán wọ́n tún wá sí rẹ̀ sí sí àwọn àmì ha àwọn agbélọ́lé ẹnìkan kìí sì mùsùlùmí ìgbà gbẹ́dẹ́lẹ̀ rẹ̀ ó sì sọ fún wọn straight away ah ẹ má bínú o èmi yìí ṣe mùsùlùmí ẹran tá a wá pa ni a a níwò yìí ṣe mùsùlùmí so therefore ní ìjẹran léyà ó sì reject ẹ̀ ẹ̀rà ó káre àbí ó káre ó káre ọmọ ọkọ ní àbọ̀ máa ní ọmọ ọkọ ní ẹ̀sìn rẹ̀ tí í ṣe mí yé àbí òye ó yé àmọ́ bí tí ọ̀rọ̀ ó wá pèmí lẹ́rìn ẹni yìí dá same person àwọn wá bẹ́ ṣe òkèrè lọ́dọ̀ tí wọ́n wá bẹ́ ṣe kí mo pé ìkórè ẹ̀ pé wọ́n máa pẹ́ bẹ́lòpù lọ ní kálukú ó bá tuntun mú ẹgbẹ́ lóògùn ó sì kọ bàbá kìnnìkan ló kọ mùsùlùmí ó sì gbé wọn náà kankan ọmọdé o bàbá ẹ̀ka bọ̀ òkìní kan o so bàbá òun náà ló ti pàdé lójú ọ̀nà lóòótọ́ ló bá gbẹ́mẹ́ lóbìnrin ọlọ́gbẹ́ ẹgbà ó abẹ́ṣe ìkórè ní ilé ọ̀rọ̀ nígbà a ìkórè ok ọlọ́run àbáwà mọ́jọ́ yé mùsùlùmí nàkúndínù fún wọ́n ni yàtí mú lọ fi yóò jí ẹni wá gbà tẹ́kọ̀ọ́ yóò yíwá bóun náà pé kìí tí mo rágbà yìí ó bá wọlé ìyá àbọ̀ yìí mọ̀ tó ní ta fún lẹ́yìn ẹran léyà fún wọn olómọ̀ gbé ẹ̀yìn náà àgbà lọ́wọ́ rẹ̀ nǹkan ẹ dá padà mú ya ṣe ọlìlọ́lẹ̀ máa dá padà ẹ̀yìn mo bá yìí dá ni ìbákùnrin ní ìjílẹ̀jà lè sọ fún pé àwọn ẹ̀sìn mùsùlùmí lè ní náà èmi náà máa ṣe ìkọ́ ọjà kò yẹ kò gbogbo kìí jíjà ojú ìwé fún ọ̀nà ọgbẹ́ sí òun yí tẹ́sì tí ó yé wọ̀nyí jàmá mùsùlùmí eléyìí kan dàgẹ́gẹ́ bí àpòjú ipò tọ́gbọ́rọ̀ àwa mùsùlùmí wá wà tó bá ti kan tẹ̀sìn tí awọ́ ẹ̀ jẹ́ sí pọ̀ ah, àwọn aráyọ ọmọ sọ kí nìkan kò sì kọ́ lẹ́jì táwọn bá ń wí mùsùlùmí lẹ́nu ẹgbàrún kan báwọn ọgbọ́ ajíṣe bí aráyọ làmọ́ ẹ̀dàpẹ̀ aráyọ ẹmọ́ bínú bàbá ń lọ Kwara tiwa náà àgbọ̀dọ̀ mọ́ gbọ̀yọ́ kọjá àkọ́kọ́ forí kẹrẹ̀ lọ́dọ̀ yìí náà ṣùgbọ́n ẹmọ́ bínú ọ̀dọ̀ yìí láti mọ́ ra wàrà ọ̀dọ̀ yìí láti mọ́ ra kàrà ṣùgbọ́n tó àbáyé sọ̀tá àmọ́rọ̀ ló kọ̀rọ̀ ni alájí ṣe bí arọ́ ọ̀yọ́ làámọ́ rí ọ̀yọ́ ìṣẹ́bí kí ni kìí ṣe ibà bẹ́ẹ̀ nìkan kan àwọn arọ́ ọ̀yọ́ ti ń de táì àwọn èbó náà sì lè táì tó ẹ́ tí ń ṣe ibà bẹ́ẹ̀ lòmí ìyẹn mẹ́jà àtàrà wa amájẹ́rù ló tó bẹ̀ ní pé a ti ṣe bí ìsìláàmù lágbọ́dọ̀ máa rí mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe bí bàbá ẹnìkan kan ẹ̀sìn wa yìí lù níkì púpọ̀ àyè máa fi kọ́sì ẹ̀sìn míì bó bá ṣe lè wò ó sojú lọ́yìn tó ẹ wò ó ìtàwọn èèyàn ti jímú nínú Islam nílọ́hùn àwọn èèyàn jímú nínú kàfíń sí lọ́wọ́ àwọn èèyàn jímú nínú tàfíń sí ìdájọ́ kódà àwọn òfin ẹ̀ríkà àwọn èèyàn pariwo àwọn olóṣèríà àwọn olóṣèríà ẹ máa tọ́ra yín bẹ́ẹ̀ karamba nílà àwọn tó gbá àwọn òfin àtọwọ́dà lèyí lọ́wọ́ àwọn nǹkan kan bẹ tó yẹ pé wọ́n lọ rèé bí kí wọ́n kọ́pì gbogbo ojú ìsìláàmù lọ́lẹ̀ wọ́n sì lọ rèé pèsè sínú ọ̀dọ̀ ara wọn tẹ́bá lọ rèé gbogbo ọ̀lànà òfin lọ́kọláya òfin abẹ́tajà ọgọ́rọ̀ àwọn òfin wọ̀nyí èyí tó ṣe déédéé tó bẹ́nu ìsìláàmù gẹ́lẹ́ ọ̀gá kí ní làwọn fi tí ṣẹ̀ríà ti ń àwọn ẹ̀hàn náà kálukú wọ́n sì mọ̀ kóhun lè fọ́ọ̀lù sípò ọ̀daràn kọ́wọ́ bá lè mẹ́tẹ̀ẹ́ náà ní gbógun ti Islam ọkùnrin kan nídìí láìpẹ́ yìí ó kówó àwọn èèyàn kan jẹ ọlọ́run kádàrá tí mi náà ń bẹ láàrin wọn lóòótọ́ o jẹ́ mọ̀ ń parẹ́ dáadáa òun ló kówó àwọn èèyàn bá owó tá a wí wá five hundred million naira ẹnìkan nú àwọn tó wà nú ẹ̀ lóbi kẹ́lómi mọ̀ ní forty kìíní kan million thirty kìíní kan million.

torí kébi tí ti ń rojọ́ kò sí lọ́yà tí ó lóun ó bá dùfẹ́ǹdì irú ẹ̀ nínú abẹ́ṣẹ̀lẹ́ à kò ìdí kọ́ọ̀tù tí ó gbèrú ẹ̀ wà ó bá ilé tí ń tí rojọ́ wọ́n mú kalẹ̀ níbi àwọn èèyàn rẹ̀ gẹ́gẹ́ káwọn jẹ́ ti ṣáájú rẹ̀ débi ìgbà wá rí wọn tí wọ́n ti dé náà àámú ọ kalẹ̀ dé wọn èyí tí kálukú ṣe tẹ́wọ́ gbarú àwọn òfin máa wọ̀nyí rẹ̀ jọba mùsùlùmí mo là ń lọ ò ní pé ó kó ọ̀rọ̀ wa ní pé làkúndínlógún ìrẹ́ mùsùlùmí má dá ọdún kérésìmesì rú táwọn ọlọ́dún bá ń sọdún wọn má dárú o tọ́ bá dárú ọtún mọ̀ ṣẹlọ́ ni tọ́ bá bọ́ mọ̀ bọ́ sáàrin wọn ibi bá ti ń jó lọ́wọ́ àbá ń ṣe kíníkà lọ́wọ́ ìwọ́n wá yọ àdá otú wọn ká ọjà mọ́ ọlọ́wọ́n bá wọn ìdí wọ́n fi kọ́ ládàrẹ̀ fún ẹ̀sẹ̀ lọ́sìn fún ọgbà àbíwọ̀ kan wá lọ́bẹ̀ ọwá gbébọn ọlọ́dẹ̀ yí gbogbo wọn mọ́ bó ti ẹ̀ lọ́dún kan bóyá ní Ondo state àbíbì kan lọ́nà bẹ̀rún náà ní kárakára bẹ̀rún

àwọn tá a wí yìí náà ní ṣerú ẹ̀ fáwọn mùsùlùmí nínú ọ̀sìn ń bẹ̀ wọ́n ti gbé bọ̀ wọ́n pé gbogbo ẹ̀ wọ́n ti gbà ní mọ́sálásí lọ ibi àwọn èèyàn ti tò tán kí átámúnú rọ́mọ̀dá náà lálẹ́ àti mọ́mú àti jẹ̀mọ́ wọ́n sì wọlé látọwọ́ ẹ̀yìn wọ́n sì spray gbogbo wọn pátá wọ́n yìí wọ́n gbọ̀pá torí àti ẹjọ́ wò lẹ́rù mi yìí o àmọ́ bí kí là ń lọ ìwọ mùsùlùmí báwọn ẹni tí ò ń ṣe mùsùlùmí bá ń sọdún wọn má dé bẹ̀ dàrú o ẹni ó ní kápá kó stọ́ọ̀pù nǹkan míì ló bá rí bí àwọn ìjọba nìkan ni nígbà tí wàá bọ̀ sí kí n ṣèjọba ìwọ́kọ́ ni pírẹsidẹ́ntì ìwọ́kọ́ ni ti wàhálà ìwọ ti láti irú kan mọ́ àwọn tí máa ń jó lórí nílùú àwọn ni kìí tó wá ṣe bí kọ́ tó wá débẹ̀ kọ́ wá dára wọn lakum dinukum waliyadin abẹ́lúwà bí mọ́lẹ̀ ìwọ̀ kọ́rọ̀ lẹ́yìn wà ilé ìwọ̀fọ́lẹ̀ ayyadina wa iyyakum ilman nafi'an wa rizqan tayyiban wa amalan mutaqabbalan wa shifaan min kulli ti ètò kan báyìí ẹ̀rí pé àdúgbò wa àwọn adámọ̀ pé a ti níná gbẹ̀yìn nísìnyí ó dà ní pé etí ń lọ bí ọdún kan báyìí bá a ti wá ń lu epo náà là ń lu jẹnẹrétọ̀ ẹ̀mẹ́ wa ní jẹnẹrétọ̀ mọ páfíkẹ́ là máa rà mí o èyí tá a tẹ̀tẹ̀ ra lé àdúgbò lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ò sì jẹ́ ká gba kò sí àmọ́ṣẹ́ náà yóò padà tún wọ òun náà lọ́run ìkọ́lọ́ kó sàánú wa àbẹ́tò táwa bẹ́ẹ̀ ṣe nìṣí ni pé owó tá a wá ń ná lórí epo lásìkò yìí àánú ọlọ́run ń sàánú wa ọlọ́run náà ní sànù wa tipẹ́tipẹ́ wá àmọ́ ó ti wá fẹ́ gara báyìí ó ti wá dé lẹ́bù pé àwọn owó tà ń pa ń jímọ̀ jímọ̀ bá àti mọ́ ń pọ̀ tó yìí ẹ dákun ẹwù bá àti mọ́ ń pọ̀ yìí gbójú wa ti ń dán tó yìí ká mọ kawó ká mọ láǹpa ti ní tọ̀sán ká mọ pa fọ́ tọ̀sán owó téèyàn kan péré lè júlẹ̀ láàrin wa ọlọ́run sànù àwọn mùsùlùmí ìtawà padà ronú ewé epo eléyìí ọba sì láàrin epo four five thousand tí kò tiẹ̀ tó ti wọ́n léyìí ó ti di two forty five two fifty per litre níṣẹ́ nígbà bá fi láàrin epo kátó rí ọjọ́ méjì gbogbo ẹ̀ di òdì tán àwọn àti wá dọ́gbọ́n kan láti bí ìjì èlò níṣẹ́ tó bá ti di mọ́gbìn à ń kírun tán à ń pa jẹnẹrétọ̀ ní inú òkùnkùn láwà abẹ́kí ìṣá ẹ̀tàn abájúkítán ẹ̀pá ṣé bá ti máa bá lọ náà nìyí ẹja pera wa àwọn abẹ́ create WhatsApp group kan àti dọ́gbọ́n káàdì kan báyìí káàdì karambà ní olóṣòṣù kan báyìí kò sí nǹkan kan àrójútó ẹ̀ ìdárò pé ká ṣe ni pé a fẹ́ ní whatsapp group tágbé àwọn èèyàn sí gbogbo ẹni tó bá àwa ní pọ́ọ̀sì ẹnìkan pọ̀ gbọ́dọ̀ mọ́ wọ̀ rẹ̀ àti ní pé ẹ̀sẹ̀ pé àyẹ̀yìn ò rẹ́jísà ni àmẹ́tò náà bá kẹ́ mọ̀ pé á ah, pẹ̀lú ògbọ́lọ́ lóṣooṣù èmi ò mọ̀ fi hundred hundred naira kalẹ̀ kó mọ́ jù bá lọ ṣàṣẹ́ tá a bá rí ọgọ́rùn-ún láàrin wàyí tó fi hundred naira kalẹ̀ lóṣooṣù èló ni ó jẹun ṣé kò ní bẹ̀ wọ ten thousand naira báwọn

báwọn ọmọ kí ó ní o ní jílé ọlọ́run ló mọ̀ gbogbo wọn náà láti bá wí bá wí àmọ́ àtàrí ni wọ́n mọ̀ wẹ̀ àti ní kí wọ́n mọ̀ gbọ́ bùkátà èyí ò náà gbà tí wàhálà rẹ̀ pọ̀ nísìnyí àti sáré sún lọ nígbẹ̀yìn èyí tá gbẹ̀hún gbèsè ń bẹ lórí ẹ̀wọ̀n èkì ìsanwó rẹ̀ tán ó tún wá nídi ká rọ́nu páìpù ká kọ́bà orí ẹ̀ a ti láwọn àlejò tá a tún gbà ní ìjọ mẹ́jọ insha Allah pẹ̀lú ètò tá a máa ń ṣe barnamaj àwọn dáwọ́rọ́ta àdéhùn rẹ́rà radiyallahu ta'ala anhu ìdí nìyẹn làwọn àròpé ètò tá a kiri kọ́lọ̀ yóò wọ́ọ̀tù lókù afẹ́ wa create WhatsApp group ẹnu ọlọ́wọ́ bá kan péré èèyàn kan bẹ tó ti bá wa sọ pé lágbára ọlọ́run lóṣooṣù kò sí nàìjíríà yóò obìnrin wọn pé lóṣooṣù àwọn ọmọ fún wa ní ten ten thousand naira owó epo ọlọ́wọ́ bá a tún wọ́n lẹ́sọ̀ọ́ lórí ìyẹn ló wá mú wa ronú pé ẹja create group yẹn tabarí èèyàn mẹ́ta mẹ́rin èèyàn mẹ́wàá èèyàn fifty kí kálukú sì máa dá sí àwọn bùkátà tó bá yẹ ká máa gbọ́ ló sì máa lọ pẹ̀lú ètò ọlọ́mọ sábà ṣe rọrùn bàbá ti kírun tán ògbẹ́ni tó bá ní interest ẹ̀rí àfá tó gẹ̀gìlà yìí kò níyàwó gẹ̀gìlà ní wọn ọlọ́wọ́ tàbá àti ọ̀rọ̀ so ẹ bá rí kálukú mọ̀ rẹ́gísítà tí ọ̀dọ̀ rẹ̀ wọ́n sì create group yẹn lè ní inshallah àwọn tó bá sì jẹ́ párí wọn sí ilé náà tán wà online tán máa ń fólò àwọn ètò yìí náà àwọn náà láǹfààní kan join ní tí kálukú bá ní oṣooṣù kan máa dá sí káṣímọ̀ rọ̀ọ̀nù kátà مثلا أبلغ بمنه وكرمه وعلمه أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك